nam alhamdulillah wasalaatu wasalaamu ala rasulillah ibaad adawọ́pẹ́ fún ọlọ́mọba àtọrọ asalaatu fún anabuwa muhammad sallallahu alayhi wa sallam a tún máa tẹ̀síwájú lórí ìdánilẹ́kọ̀ọ́ látinú alkur'an karim látinú suratul mu'minun láti àyà kejìlá أعوذ بالله من الشيطان الرجيم ولقد خلقنا الإنسان من سلالة من طين ثم جعلناه نطفة في قرار مكين ثم خلقنا النطفة علقة فخلقنا العلقة مضغة فخلقنا العلقة مضغة فخلقنا المضغة عظاما فكسونا العظام لحما ثم أنشأناه خلقا آخر فتبارك الله أحسن الخالقين الله سبحانه وتعالى أنت تسوجوا nínú sóra yìí ó ní walaqad khalaqna al-insana min sulalatin min tin dájúdájú àwọn ọlọ́wọ́n bá ti dá ọmọ ènìyàn min sulalatin min tin láti ibi omi lọ́gbọ́lọ́gbọ́ tó ṣe wípé láti ara ẹrọ̀fọ̀ tí àwọn ọlọ́wọ́n bá subhanahu wa ta'ala tí a yọ láti lè fi dá bàbá wa láti lè fi dá anábì adam alayhisalatu salam èyí tó ń ṣe bàbá fún ọmọ ènìyàn ثم جعلناه نطفة في قرار مكين لينا أولا الله سبحانه وتعالى أواشي إرامي نيا أشيلي نطفة هنا نيومي لغو لغو fi kọ̀rọ̀rì makin sí ààyè kan tó ṣe wípé ó gbáyé súnmọ̀ khalakna nutfata alakọta lẹ́yìn náà omi lọ́gbọ́lọ́gbọ́ yìí àwọn ọlọ́mọba subhana wa ta'ala àwa ṣe ní alakọ ẹ̀jẹ̀ kíkí fakhalakna فخلقنا المدغة عظاما لينا باشيري أولا وبا أو صدي فكسونا العظام لحما أودا أنا بوي ثم أنشأناه خلقا آخر لينا أولا وبا أو صدي دمي فتبارك الله أحسن الخالقين títóbi ọlọ́wọ́n ọba gbígbọ̀ngbọ̀n ọlọ́wọ́n ọba orí ọlọ́wọ́n ọba ọba tó ṣe ipò náà lọ́ba tí fi dáa jùlọ ní ìdẹ́dà orí ọlọ́wọ́n ọba náà pọ̀ àwọn àyà yìí ó fi ń rinlẹ̀ fún wa nǹkan tí àwọn afẹ́sìn tí wọ́n pè ní àtúwárò khalqil insan òun náà ni stages dídá ìran ọmọ ènìyàn bàbá wa adam aleyhisalatu salam òun náà ni èèyàn àkọ́kọ́ lórí ilẹ̀ ọlọ́mọba subhanahu wa ta'ala ó jẹ́ ká mọ̀ nu àwọn àyà yìí ipò dá nabi adam aleyhisalatu salam min sula láti mintin ìtumọ̀ sulala òun náà ni kata fayọ́ min sulalati min tin látara nǹkan tá a fàyọ láti inú ẹrọ̀fọ̀ àbí láti nígbà tí èèyàn bá bu amọ̀ sọ́wọ́ tó bá tẹ̀ á rí pé kankan lè jáde níbi àwọn ọmọ oníkàwá láti bí àlàfo ọmọ oníkàwá tí lárúbáwò bá perú nǹkan bẹ́ẹ̀ wọ́n pè ní sùlálà min tin tàtí sin tó jáde látara ẹrọ̀fọ̀. E tó ṣe wípé ìgbà tá a tẹ ọwọ́ wa tá a dì mọ́wọ́ wa tá a wá tẹ̀ ẹni tó jáde bẹ́ẹ̀ sùlálà ni torí ẹ̀ wọn a máa lo gbólóhùn sùlálà fún nǹkan tó jáde látara nǹkan tọ́mọ́ ní lágbájá sùlálà lágbájá ni ìtumọ̀ ẹni pé òun ló bi torí pé àtàrà ẹ̀ ló ti jáde sọlọ́wọ́n bá subhanahu wa ta'ala ń sọ fún wa níbi àyà kọ́kọ́ yìí nípa stages tí òun ọlọ́wọ́ ọba fi dá ìran ọmọ ènìyàn wípé wàlàkọ́tù kọlákùnà lè nsán adá ìran ọmọ ènìyàn ní nsúlá láti mìtín látara ń ta fàyọ láti inú àmà láti bí ẹrọ̀fọ̀ so anabi adam alayhi salatu salam tó ń ṣe ìrìn àkọ́kọ́ lórí ilẹ̀ àti bí ẹrọ̀fọ̀ máa lọ́lọ́mọba subhanahu wa ta'ala ti dáa eléyìí náà dẹ̀ ní ó agree pẹ̀lú nǹkan tí àwọn scientist táwọn náà padà discover ipe tán bá wo àwọn elements tó ṣe wípé ó ń bẹ lára yẹ̀pẹ̀ àwọn nǹkan yẹn náà ni ó jẹ́ elements tó ń bẹ lára ọmọ ènìyàn wọ́n ní àwọn nǹkan bíi sixteen elements ní nǹkan tí ń bẹ lára yẹ̀pẹ̀ bẹ́ẹ̀ náà ló ti ń bẹ lára ọmọ ènìyàn náà so eléyìí sọ fún wa pé ńgbà tó lọ́wọ́ bá subhanahu wa ta'ala bá lóun dá ìran mi ènìyàn látara yẹpẹ sáyẹ́nsì gan àwọn náà arrive síbẹ̀ náà tí wọ́n bá arrive síbẹ̀ kò sí tó kàn wá pẹ̀lú yẹn gẹ́gẹ́ bí olùgbàgbọ́ òdodo agbọ̀dọ̀gbà wípé ìpìlọ̀ ọmọ ènìyàn lélẹ́yìí torí pé nǹkan tí ọlọ́wọ́n tó dá wa tó sọ nìyẹn ọlọ́wọ́n bá subhanahu wa ta'ala onímọ̀ ashadtum khalqa samawati wal ardi wala khalqa anfusihim wa ma kuntum muttakhidal mudillina aduda ọlọ́run nígbà tó ń wo da sánmà tó ń wo dalẹ̀ bákan náà nígbà tó ń wo da ìran mi ènìyàn kò sẹ́ni tó ń pe witness ẹnu wọn so gbogbo tí ń kálukú bá ń sọ ó ń sọ títí ẹ ní ló ara wọn theories míì tí wọ́n gbé kalẹ̀ tó bá yá wọn ó tún gbá kan ní charles darwin ó wá ó sọ̀rọ̀ nípa theory of evolution bí ìran ọmọ ènìyàn ṣe bẹ̀rẹ̀ ìgbà tó ń sọ ó ní àtàrà ìran ìnàkí òun ni ọmọ ènìyàn ti evolve bó ni ìnàkí ṣe bẹ̀rẹ̀ yóò sọ títí ẹ̀ náà tí ì dá padà sí nǹkan tí a pè ní sẹ́ẹ̀lì kan tó jáde láti inú omi ṣùgbọ́n àtijọ́ yìí àwọn èèyàn ti ń gbé náà sílé àbọ̀ ń gbé síbì kan àbọ̀ ń gbé sínú kéèjì ni. Abangbe, àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àmọ́ gbé sínú zoo ni kò sínà kí tó ṣe kó para wá di èèyàn àti ìrí tó dé èèyàn so ló jẹ́ pé ilé ìsọkúsọ ọ̀rọ̀ ni àròsọ ọ̀rọ̀ tí charles darwin sọ tí àwọn kan náà kó jẹ bẹ́ẹ̀ ìpè onímọ̀ jìnlẹ̀ ló sọ̀rọ̀ ṣùgbọ́n èyí tó kàn wájú lọ ní pé ọlọ́run ọba subhanahu wa ta'ala ó ní ìran òun dá láti inú yẹpẹ láti bí a mọ̀ lòun ti dá ìran eléyìí ni àwọn náà dẹ́gba ìgbé àwọn components tó ṣe wípé ó ń bẹ níbi ara ènìyàn náà ló ń bẹ níbi yẹpẹ so eléyìí ó agree pẹ̀lú nǹkan tí wọ́n sọ àbí nǹkan tán sọ agree pẹ̀lú ẹ̀ ṣùgbọ́n ọlọ́wọ́ bá sùhánà wọ́ta alájẹ́ká mẹ́kùngbà tó ń darun omi ènìyàn àbóhùn ó da sánmà tilẹ̀ kò sẹ́ni tó ń pè dá sínú ẹ̀ ló ń jẹ́ pé àá gbọ́ oríṣiríṣi àwọn nǹkan tí wọ́n máa sọ ń pa ayé bó university yunifásitì ṣe wọn á through big bank theory eléyìí ìyẹn kan náà ló jókòó lóru eléyìí náà ìgbà tó yá ni wọn á tún wò sùnsùn wọn á ní kò ń ṣe yunifásitì kan ló ń bẹ mọ́tífásitì ni àwọn yunifásitì oríṣiríṣi ló ń bẹ tó ṣe pé àti ẹ̀ lè débẹ̀ nìyí tó ṣe wípé ìmọ̀ ìjìnlẹ̀ ò tí ì débẹ̀ wọ́n gboríṣiríṣi theories hypotheses wọ́n gbé wá ṣùgbọ́n èyí pàtàkì jùlọ òun ni pé ẹni tó pèrè ní mùsùlùmí yóò dúró pẹ̀lú nǹkan tí ọlọ́run wa subhanahu wa ta'ala bá sọ nínú alukur'an kẹrin àti tí anábọ̀ wa muhammad sallallahu alaihi wa sallam tó bá ṣe lálàyé fún kódà kó ṣe wípé àwọn tágbéra wọn ní scientist ń sọ nǹkan tó wà contrary sí bó pẹ́ bóyá wọ́n ṣì ń padà wà á sọ nǹkan tí ó máa bá in tó ń bẹ nínú alukur'an tó ń bẹ nínú rẹ̀ wọ́n máa sọ nǹkan tí ó bá mu tó bá yá ọlọ́wọ́ba subhanahu wa ta'ala ni thumma ja'alnahu nutfatan fi qararin makin lẹ́yìn náà àwọn ọlọ́wọ́ba àwa ṣe ìran mẹ́niyàn ní nǹkan tí ó máa jáde látara nutfa nutfa eléyìí náà ni èyí tí a pè lómi lọ́gbọ́lọ́gbọ́ gẹ́gẹ́ bọ́lá ọba subhanahu wa ta'ala ṣe sọ nínú súra mi ó ní al ata alẹ́ ìsáni hínú mi náà dáhàrí lámìyẹ́kùn ṣe an mazkúrọ̀ ọlọ́wọ́ bá ní àsìkò kan ti wá bọ́ ọmọ ènìyàn tó ṣe pé kò ń ṣe ẹni tá àti ẹ̀ darúpọ̀ rárá sọlọ́wọ́ subhanahu wa ta'ina khalakana omi nutfatin amshajin ọlọ́ni àwàlá dá láti di omi lọ́gbọ́lọ́gbọ́ amshajin tó di nǹkan tó rọ̀pọ̀ mọ́ra wọn tó ṣe wípé ó darapọ̀ eléyìí òun náà ni tí àwọn onímọ̀ ìjìnlẹ̀ tí wọ́n ń pè ní zygote ẹni tí wọ́n ń pè ní zygote òun náà ni àtọ̀ ọkùnrin bákan náà ti tóbìnrin ìgbà tí méjì bá parapọ̀ tó di wípé n tán pè ní fertilization tó bá ṣẹlẹ̀ láàrin àtọ̀ ọkùnrin àti tóbìnrin tí n tí àwọn onímọ̀ jìnlẹ̀ táwọn ń pè ní somatozoon èyí tí plural rẹ̀ jẹ́ somatozoa tí kan nú àwọn spermatos wa tó ṣe wípé ọkùnrin bá release nínú millions ẹ̀ tẹ́yẹ ọ̀kan nú ẹ̀ tó bá fi lè pàdé èyí tí wọ́n ń pè ní oven lára obìnrin tó wá fertilize ẹ̀ ní eléyìí ni wọ́n para máa pè ní zygote eléyìí ni ó máa dàgbà yóò máa dàgbà àsìkò tí wọ́n parapọ̀ yẹn òun ni wọ́n ń pè ní nutfa òun ni wọ́n ń pè ní nutfa ọlọ́wọ́ subhanahu wa ta'ala ní àwàlá domini min nutfatin látara omi lọ́gbọ́lọ́gbọ́ amṣáájì tó ṣe wípé wọ́n darapọ̀ mọ́ra wọn tó darapọ̀ mọ́ra wọn títọ́kùnrin omi sì papọ̀ mọ́ ti obìnrin látara eléyìí òun làwọn nǹkan oríṣiríṣi ó ti máa ṣẹlẹ̀ ṣọmọ yẹn obìnrin yóò jẹ ni ọkùnrin yóò jẹ ni ni wọ́n mọ̀ sọ̀rọ̀ ń pa gbogbo àwọn y chromosomes àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ x chromosome tí wọ́n mọ̀ sọ fún wa ṣùgbọ́n ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala ló ń ṣe gbogbo àwọn nǹkan wọ̀nyí ọlọ́wọ́ bá ní wàlá kọ̀tọ̀kọ̀lọ́kọ̀ lè sáànà mi sọ́lá láti mi tí ní tó mọ̀ ṣe àmìnáwó nutfatan ọlọ́ni àwa ṣe nutfa òun náà ni zygote fi kọ̀rárí mẹ́kì tó ṣe pó ń kan tó ṣe wípé ó gbáyé sọ ló jẹ́ pé ọmọbìnrin tó ń ṣe nǹkan oṣù nígbà tó bá ń ṣe nǹkan oṣù ní tó fà á ni pé torí pé oyún ò ṣẹlẹ̀ ni that is àtọkùnrin yẹn àti ẹ́ẹ̀gì obìnrin tá a mọ̀ sí oven nǹkan pé fertilization ò ṣẹlẹ̀ láàrin méjèèjì tó bá ti ṣẹlẹ̀ nǹkan ẹ̀jẹ̀ yẹn ò likely kó wálẹ̀ mọ́ torí pé gẹ́gẹ́ bọ́n ṣe sọ wọ́n ní tóbìnrin fi ń ṣe òkó oṣù òun náà ni pé torí pé kò sí kò sí ń ta mọ̀ sí pregnancy ni òun náà ni kí fertilization yìí kó ṣẹlẹ̀ tó bá ṣẹlẹ̀ ẹ̀jẹ̀ tí wálẹ̀ yẹn òun yóò padà di nǹkan tí kíní ó máa fídìí ń bẹ́ tí zygote yóò máa fídìí ń bẹ́ so ẹ̀jẹ̀ yẹn ò ní lè wálẹ̀ torí pé nǹkan tí ó padà máa jẹ yẹn lẹ́ni sáyìn pé kíní oyún ti ṣẹlẹ̀ nìyẹn so ọlọ́mọba subhanahu wa ta'ala ni a ní kó máa bẹ fi kọ̀ráàrí makin ní ààyè tó ṣe wí pé ó gbáàyè ثم جعل ثم خلقنا النطفة علقة nígbà tí fertilization bá wá ṣẹlẹ̀ zygote yóò máa dàgbà yóò máa dàgbà títí ó fi wá di ìkẹta mọ̀ sí mudra mudra eléyìí náà ni bí bá ṣe ẹran bí nǹkan tí wọ́n lè sọ sẹ́nu tí ó lòun rún tóun á jẹ yóò ti kúrò ní omi lọ́gbọ́lọ́gbọ́ yóò di nǹkan bí ẹ̀jẹ̀ bí ẹ̀jẹ̀ yìí yóò padà di mudra sọlọ́mọba sọ̀kànà wọ́tà alá ní فخلقنا العلقة مضغة فخلقنا المضغة عظاما ẹ̀jẹ̀ yẹn yóò padà di nǹkan tí a mọ̀ sí mudra òun náà ni nǹkan tó dàbí ta lè máa jẹ lẹ́nu lẹ́yìn náà mudra yóò wá jẹ ìrọ̀rùn yóò di egun àwọn onímọ̀ jìnlẹ̀ bákan náà bó ṣe rẹ̀ nínú hadith míì nínú hadith ọ̀dẹ́fà bin usaid al-ghifari rọ́dà allah anhu gbogbo àwọn nǹkan yóò pé láàrin forty days tọ́mà ní obìnrin olóyún gbára báyìí in time. Oh, sí eh, fertilization ó ṣẹlẹ̀ báyìí láàrin 40 days òun ni ọ̀rọ̀ wípé omi lọ́gbọ́lọ́gbọ́ ọ̀rọ̀ wípé yóò di ẹ̀jẹ̀ kíkí ọ̀rọ̀ pé yóò di mudra láàrin forty days òní gbogbo eléyìí ó ṣẹlẹ̀ lẹ́yìn kan bí forty days bí a láti bí 42 days yóò di wípé àwọn oríkèríkè ara yóò fẹ́ máa yọ ṣùgbọ́n àwọn nǹkan wọ̀nyí yóò dàbí ìtàlẹ̀pẹ̀ ní skeleton tó ṣe wípé àwọn cells egun tí ó wù lára tí ó yọ lára ni ó wà ń bẹ lẹ́yìn ìgbà yẹn òun ni ẹnu ó ṣẹ̀ṣẹ̀ wá dàbò so eléyìí ni tí ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala ń tọ́ka sí ń bí wípé súnmọ̀ kọlọ̀kìnà nútfọ̀tà alákọ́ omi lọ́gbọ́lọ́gbọ́ yìí àwọn ọlọ́wọ́ bó sọ di ẹ̀jẹ̀ kíkí fọ̀kọlọ̀kìnà alákọ̀tà múdúdá àásọ ẹ̀jẹ̀ kíkí yẹn di nǹkan bí bá ṣe ẹran tí yẹn lè sọ sẹ́nu fọ̀kọlọ̀kìnà múdúdá ta ẹ̀rọ ọmọ lẹ́yìn náà bá ṣe ẹran yẹn yóò di nǹkan bí egungun yóò di nǹkan bí egungun fọkàsọ́nà ẹ̀rọ egungun tọ́lọ́wọ́n bá sọ bẹ́ẹ̀ òun náà ní skẹ́lẹ́tì tó ṣe wípé o máa jẹ́ skẹ́lẹ́tì ọmọ ènìyàn tó ṣe pé nǹkan yìí ó máa grow tó wá yóò di nǹkan tó ṣe pé ẹran ó dàbò so gbogbo eléyìí láàrin forty days sí forty two days gbogbo àwọn nǹkan wọ̀nyí ó ti gbé so lọ́wọ́ jẹ́ pé àwọn àfa àwọn àmọ́ sọ ǹjẹ́ obìnrin lè sọ yí pé òun fẹ́ ṣẹ́ oyún láàrin forty days ọ̀pọ̀lọpọ̀ àfáà ní kò dá kó ṣẹ́yún lásìkò yẹn náà ni torí tó bá ṣe é bí ìgbà tó ṣe pé à ń gbìyànjú àti terminate ti ọlọ́run ọba ń dá ni so ló jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ àwọn afẹ́sìn wọn tako most àwọn fee councils lágbàáyé wọ́n jòkóó wọ́n study kiri láàrin ara wọn àwọn àfa àti àwọn tí wọ́n jẹ́ onímọ̀ ìjìnlẹ̀ nípa ọmọ bíbí nípa oyún níní wọ́n jòkóó láàrin ara wọn wọ́n dẹ̀ study rẹ̀ èyí tí ọ̀pọ̀lọpọ̀ tí wọ́n lọ tí ìjókòó yẹn tó fẹnu kò lè lórí òní pé kò tọ́ fún obìnrin láti ṣe oyún kódà kí oyún yẹn ṣì wà ní kọ́mọ́tì tó forty days àyàfi pẹ̀lú ìdí pàtàkì àfi pẹ̀lú ìdí pàtàkì bóyá owó obìnrin yẹn tó bá fi lè kọ̀ntínú pẹ̀lú oyún yẹn ni ó lè jẹ́ nǹkan nira fún bóyá ó lè gba ẹ̀mí rẹ̀ gan àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ bóyá ó ní àrùn kan sí kejì so eléyìí ó jẹ́ àwọn cases tó ṣe pọ́n gbà wípé ó lè torí ẹ̀ṣẹ̀ yún ṣùgbọ́n mo fẹ́ ṣe oyún yẹn nítorí wípé ọmọ tí mo bí ó ti tó tàbá tún fi eléyìí kún tàbí ó bá wa tọ́ bó la ṣe fẹ́ owó tọ́ mùsùlùmí ò gbọ́rọ̀ mọ́ nínú òrí báyìí ẹlòmíà ni ìfẹ́ bí ju ọmọ méjì lọ ìfẹ́ bí ju ọmọ mẹ́ta lọ kí n lè bá àárín wọn tọ́ èrò rí ẹni tí ò nígbàgbọ́ nú ọlọ́run ọba nìyẹn ìwọ gángan fún rẹ tàlẹ́ni tó ń tó ẹ tàlẹ́ni tó ń ṣe jẹ ẹ̀mú fún ẹ tọ́lọ́ bá fẹ́ fi ara rẹ ní ẹ lára ní kò sí nǹkan kan tó lè ṣe ń parẹ́ soko wa bìlíìfì pé tó o bá lọ́mọ méjì àbí mẹ́ta ìyẹn ni ó dùn tọ́ fún ẹ kó lè bá tírénì wọn eléyìí ìròrí tí ó bá mu ni ẹni tọ́lọ́ ọba subhanahu wa ta'ala tó bá ní kó lóyún tí ó ń ṣe pé nǹkan kan bẹ tó jẹ́ x issue tó ní irú èèyàn bẹ́ẹ̀ bọ̀ ló ń terminate oyún ẹ̀ kódà kó ṣe kó jẹ́ tó less than forty days tó bá wá di nǹkan tó ti lé ní forty days eléyìí tó wá jẹ́ nǹkan tó tún burú ju ẹ̀ṣẹ́ rẹ̀ ó tún ju ẹ̀ṣẹ́ ẹni tó ṣe pé ó ṣe oyún before forty days lọ torí hadithi udhaifa bin hussein gifari ó jẹ́ ká mọ̀ pé láti nǹkan bí forty two days ni ó lè jẹ́ nǹkan tó ṣe pé wọ́n ra àwọn màláìka wá láti máa ṣe àwọn iṣẹ́ kan so nítorí eléyìí àwọn àfáà tún lé lórí ọ̀rọ̀ ẹni tó ń ṣẹ́yún lẹ́yìn forty two days débi pé àwọn míì lẹ́yìn tó bá fi lè ṣe oyún lẹ́yìn nǹkan bíi forty days irú èèyàn bẹ́ẹ̀ ìdájọ́ ntí anábíwá muhammad sallallahu alayhi wa sallam tí ó sọ nípa hadith àti kà arábìnrin méjì táwọn méjì ń bẹ lábẹ́ ọkọ̀ kan ìjà wá ṣẹlẹ̀ láàrin wọn ìkan wá fi nǹkan na ìkejì ó wá àfẹ́tì oyún inú rẹ̀ oyún yẹn ó wálẹ̀ bákan náà obìnrin tí wọ́n fi nǹkan ná òun náà padà tún jáde láyé ṣùgbọ́n anábọ̀wá muhammad sallallahu alaihi wa sallam kò ní kán pa obìnrin yẹn padà torí pé kò mọ̀ọ́mọ̀ láti fẹ́ gbẹ̀mí ẹ̀ ó mọ̀ọ́mọ̀ láti ìtì ẹ̀ ní nǹkan tó fi ìtì ẹ̀ ṣùgbọ́n kò ní intention wípé òun fẹ́ gbẹ̀mí ẹ̀ so eléyìí ni nǹkan tí wọ́n ń pè ní alkotlu shibul amj pípa tó ṣe wípé ó fẹ́ jọ bí pé yẹn mọ̀ọ́mọ́ ó mọ̀ọ́mọ́ ìtì ẹ̀ ní nǹkan tó fi ìtì ẹ̀ yẹn ṣùgbọ́n nǹkan yẹn kò sí lẹ́mìí rẹ̀ pé nǹkan tó lè pa ni so irú situation bẹ́ẹ̀ ìtàn máa ń ṣe òun ni pé yóò san ìtanràn òun náà ni ọgọ́rùn-ún rànkúnmí tó ṣe wípé bíi twenty tí bíi forty ń bẹ̀ tán lóyún nú àbí ọgọ́rùn-ún rànkúnmí tó ṣe pé wọ́n bẹ ní stages oríṣiríṣi òníwó san kò ń ṣe pé yóò kàn kó àwọn ọmọ rànkúnmí yóò kó wọn jọ láti lè san àbí equivalent eléyìí ní owó òun yóò san taba ní rànkúnmí ẹyọ kan nísìn káti azumi pé wọ́n ń ta rànkúnmí kan ní hundred thousand ká azumi bẹ́ẹ̀ ó túmọ̀ sí pé ní tí ó pààyàn mistakenly yóò máa san nǹkan bíi ten million naira ó kéré jù nítorí pé kí ni ó mistakenly pààyàn àfi tí àwọn tó pa èèyàn wọn tá má ṣàbójúkúrò fún olóko ká máa tí ì sọ èyí tó tún ní àwọn oríṣiríṣi description nípa rankumi tó ṣe pé ni yóò san ìyẹn tó bá ṣe pé shibul amdi ni so òun lè máa lọ nǹkan bí i fifteen million or more or less so ló jẹ́ pé ká ní à ń pààyàn fún any reason eléyìí nǹkan tó burú ni ká máa tilẹ̀ tó mọ̀ ọmọ pààyàn gan bí wọ́n jọ ń dupò kan àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ bí a political post kan náà jọ ń dùn láàrin ara wọn ọlọ́wọ́ subhanahu wa ta'ala ni tó bá ṣe rú eléyìí fàjàzáwù jahannam jahannama ni ó jẹ́ ẹ̀sán rú èèyàn bẹ́ẹ̀ wàhádìbà aláwọ̀ aláhi wà láàánú wà ádàlà wà àdábà náà àdìmà ọlọ́wọ́ bá bínú sí bẹ́ẹ̀ ọlọ́wọ́ bá ṣẹ́bílé ọlọ́wọ́ bá parí sí fún rú èèyàn bẹ́ẹ̀ ó parí kalẹ̀ fún un ìyà tó ṣe pé ó tóbi kọ́lọ́n ọba kó ṣàánú wa ń bẹ́ náà intanfẹ́ láti sọ fúnra wa òun ni wípé hadith arábìnrin tí ìkejì rẹ̀ tó fi nǹkan bí igi tó fi gba lára tó ìpele ó padà ṣe sábà bí bí arábìnrin yìí ṣe jáde láyé ṣùgbọ́n kó tún jáde láyé oyún rẹ̀ wálẹ̀ oyún tó wálẹ̀ yẹn òun ta fẹ́ sọ̀rọ̀ lórí ẹ̀ anabuwa muhammad sallallahu alaihi wasallam ó gbé ìdájọ́ lórí oyún tó wálẹ̀ yẹn wípé wọ́n ó san nǹkan tí a mọ̀ sí díà fún yẹn náà díà yẹn òun náà ni húrọ̀tù òun ni ẹrú ẹrú ni wọ́n ó san tí ó jẹ díà ọmọ tí oyún tó wálẹ̀ nìyẹn ó lè jóbìnrin ó lè jẹ ọkùnrin ni san. gẹ́gẹ́ bí díárì àbí equivalenti eléyìí ní ránkumi òun ni ó jẹ́ kíni díárì àwọn afẹ́sìn míì wá sọ pé ẹni tó bá fi lè mọ̀ọ́mọ̀ tó ṣe wípé ó ṣe oyún tó ti over forty days àwọn míì ní àwọn afẹ́sìn ní the same thing ló wà applicable sí àwọn míì ní ẹlẹ́ṣẹ̀ṣì ni àti lè sọ pé the same thing ni ó ṣe until tí oyún yẹn bá pé nǹkan bí oṣù mẹ́rin torí pé tó bá pé oṣù mẹ́rin yẹn ìgbà yẹn ni ẹ̀sìn gbà wípé wọ́n á fẹ́ ẹ̀mí sí i lára ìyẹn ẹ̀mí tẹ̀sìn recognize gangan ìgbà yẹn náà ni ẹ̀sìn recognize pé wọ́n ó fẹ́ ẹ̀mí sí i lára that is lẹ́yìn nǹkan bí one hundred and twenty days tó bá pé one hundred and twenty days èyí tá a pè ní oṣù mẹ́rin ìgbà yẹn òun lè sìn gbà pé wọ́n fẹ́ sí lára before one and twenty days àwọn mínú àwọn afáàgbà pẹ̀lú tó bá fi lè ṣẹ́yìn before gbà yẹn ìró yẹn bẹ́ ẹlẹ́ṣẹ̀ ńláńlá ni ṣùgbọ́n ṣé yóò san ìtanràn etí aṣọ òun náà ni ẹrú lọkùnrin àbóbìnrin àbí nǹkan tó bá jẹ́ equivalent ẹ̀ ní rànkúmí àbí lówó eléyìí ẹnu àwọn àfẹ́sùn kò lé lórí ṣùgbọ́n èyí tí ọ̀pọ̀lọpọ̀ míì sọ òun ni pé yóò san anything from uh, forty uh, days torí pé modern science ni ó fi rin ilẹ̀ wípé láti forty days lọ sókè ìta ń pè ní ìdẹ́dà ọmọ ènìyàn yẹn ó ti clear wọ́n lè rọwọ́ wọ́n lè rẹ́sẹ̀ wọ́n lè relé wọ́n lè so bí ìgbà tó ṣe wípé ó drop ẹ̀ lẹ́yìn forty lẹ́yìn four months náà ni bí ìgbà tó drop oyún yẹn lẹ́yìn four months náà ni so kókó bẹ̀ ni pé à ń ṣe oyún kò bá jẹ́ pé nǹkan tó dín sí forty days ni agbọ́dọ̀ jìnà sí àyàfi pẹ̀lú jẹ́ new reason ṣùgbọ́n yín tó bá ti wọ four months ṣáà lè drop ẹ̀ àbá lè drop ẹ̀ tíjẹ́ new reason bá wá eléyìí àwọn afá wọn gbé yẹ̀wò pẹ̀lú àwọn tí wọ́n jẹ́ experts náà wọ́n wò wọ́n ní tó lè mú gbé kó lè sọ pé òun fẹ́ drop ẹ̀ ò pé nǹkan yẹn yóò affect life ìyá yẹn ó lè gbẹ̀mí ẹni tí ó ní oyún yẹn anything other than that wọ́n là lè drop ẹ̀ nítorí ẹ̀ ẹ̀ ọmọ yẹn ó mọ̀ wà ti form ó mọ̀ ṣe kinní kan wọ́n là lè drop ẹ̀ nítorí ẹ̀ àwọn mínú àwọn afá àti ẹ̀ lọ́dẹ level wípé kódà kó ṣe kó likely kó affect ìyá yẹn wọ́n lè drop ẹ̀ torí pé ó ti di pé ẹ̀mí méjì ló wà involve ẹ̀mí kan ní kò dẹ̀ lọ́lá ju ẹ̀mí kejì lọ ṣùgbọ́n ibi tá à ń lọ gangan ibi tí most àwọn àfáà tí wọ́n dóre lórí ni wọ́n lè drop ẹ ni tó bá ṣe wípé nǹkan ẹlẹ́kìlì kó affect ẹ̀mí ìyá yẹn so eléyìí ni tí àwọn àfẹ́sìn sọ lórí ọ̀rọ̀ yìí bó wà ní ọgọ́rọ̀ àwọn èèyàn lónìí tẹlomiin tó ikú tó bá ti lóyún yóò drop ẹ ni yóò ní unwanted pregnancy lélẹ́yìí èyí tá a bí náà àti ìtàn bó la ṣe fẹ́ tọ̀ràn èyí tó wà ńlẹ̀ àti òtítún lọ lóyún míì lọ drop ẹ dókítà tó ipò náà ń ṣẹ́yún fún àwọn èèyàn gbogbo àwọn eléyìí kọlọ́wọ́ kó ṣàánú ẹlẹ́ṣẹ̀ ni wọ́n wájú ọlọ́wọ́ subhanahu wa ta'ala mọ́ bá ti ẹlẹ́ṣẹ̀ ẹni tó pààyàn tó yín ò bá ti tó fọ́mọ̀ tù ẹ̀ṣẹ̀ wípé wọ́n ba nǹkan tí ọlọ́wọ́ subhanahu wa ta'ala tí ó dá wọ́n ba nǹkan yẹn jẹ́ ẹ̀ṣẹ̀ eléyìí ò máa bẹ ẹ̀jẹ̀ kíkì àwọn ọlọ́mọ ọba aṣọ di bá ṣe ẹran fọ́kànlákan ìmúdọ̀gátà ìlọ́ọ̀mọ́n bá ṣe ẹran yìí àwọn ọlọ́mọ ọba aṣọ di egungun that is ó di nǹkan tó ṣe wípé ó di skeleton skeleton yìí ni ó wá di nǹkan tó ṣe pé àwọn cells tó jẹ́ tegungun ọlọ́wọ́ bá dàbò lẹ́yìn yẹn ọlọ́wọ́ rí fọkà sauna al-izama lahma skeleti àwọn ọlọ́wọ́ bá àtúnwá dẹran bò ó fún ma ń ṣe àná òkàlùkàn àkàrà àwa sọ di ẹ̀dá mi asọ di ẹ̀dá mi ọ̀nà tọ́lọ́wọ́ fi sọ di ẹ̀dá mi ṣé ẹ̀dá tí ó padà jáde ni àbí ẹ̀dá tí ò ní jáde torí àwọn alóbìnrin ní oní miscarriage látara pé ni ọlọ́wọ́n ọba ò sọ pé nǹkan yẹn ó jáde that is yóò bí sáyé ìtọ́lọ́wọ́ bá ní pé yóò bí sáyé wọn ó bí sáyé then yóò mọ lọ stages ntí ọlọ́wọ́ bá ti kọ fún un ṣé yóò kú kékeré ni yóò dàgbà ni yóò darúgbó ni ọdún mélòó ni ó lò àwọn nǹkan tí ọlọ́wọ́ ti kọ kalẹ̀ fún gbogbo eléyìí ní nǹkan tó ṣe yí pé yóò come to pass ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala ni fatabarakallahu ahsanul khaliqin gbígbọ̀ngbọ̀n ọlọ́wọ́ bá orí ọlọ́wọ́ bá pọ̀ ọba tó ṣe pé òun náà ni ọba tó fi dáa jùlọ nínú gbogbo adẹ́dà ní gbogbo ẹni tó ń dá nǹkan ọlọ́wọ́n ọba náà ni ahsanul khaliqin ọba tó fi máa dájú ní gbogbo ẹni tó lóun dá nǹkan so eléyìí sọ fún wa stages tí ọmọ ènìyàn gbà bẹ́ẹ̀ látòrí bàbá wa adam alayhi salatu salam láti bí amọ̀ tèdè stéèjì àtọ̀ tèdè stéèjì ẹ̀jẹ̀ tèdè stéèjì bá ṣe ẹran tèdè stéèjì eegun tèdè stéèjì pọ́ndẹ̀rán bo kọ́lọ̀n tó wá da bó ṣe fẹ́ dà eléyìí sọ fún wa pàtàkì ọlọ́mọba subhanahu wa ta'ala. ala ìtọ́mi ènìyàn ó fi wájẹ́ ni tí ó mọ ọlọ́run tí ó máa ṣèjọ́sìn fọlọ́run ẹlòmí ìjọra ẹni lójú kọ́ńkọ́tíyẹ ìgbéraga yóò jẹ́ nǹkan tí ó ti wọ̀ ọ́ lẹ́wù tábà ní kó ṣèjọ́sìn fún ọlọ́run ọba eléyìí ó jẹ́ nǹkan tí ó ní lára eléyìí ó jẹ́ nǹkan tó ṣe yí pé yóò máa sá fún ẹni tó bá tún pè é síbi ìwọ́sìn lọ́wọ́ ọba yóò rí ẹni yìí bí aláṣejù èèyàn bí alákatakítí bí ẹni tí ó fẹ́ jẹ́ kó ń gbádùn ayé o ṣùgbọ́n ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala jẹ́ ká mọ̀ pé súnmọ́ ìnákùn bá àdàzà àlíkàlà mẹ́yìí tó ọlọ́run ní lẹ́yìn gbogbo eléyìí tọ́lọ́run bá subhanahu wa ta'ala ní kí ẹnìyẹn kó wá sáyé tó lo àsìkò tí ó lò yóò padà kú náà ni ọlọ́run bá ní súnmọ́ ìnákùn ọlọ́run ọba ní lẹ́yìn eléyìí dájúdájú ẹ̀yin ọmọ ènìyàn bá àdàdà líkàlámọ́ yìí tó ẹ sì máa padà jáde kúrò ní ayé tẹ̀wá náà tó ń bó jẹ́ pé gbogbo ọ̀nà là ń fojú rí tó bá béèrè lọ́wọ́ pọ̀lọpọ̀ bàbá bàbá rẹ̀ dà yóò lọ ti kú láti 19 kìíní kan bàbá rẹ̀ dà yóò ní wọ́n ti kú láti 19 kìíní kan so tó túmọ̀ sí pé kò sẹ́ni tí ò ní jáde láyé ni ọlọ́sọ̀fánàbọ̀ muhammad sallallahu alaihi wa sallam ipe ìnaka mẹ́yìtún wa iná òhun la mẹ́yìtún ìrẹ́ ànábì òkú ọ̀rọ̀ pé ó jánábì wa ojójíṣẹ́ wa ìyẹn ò túmọ̀ sí kankan ìyẹn ò ní ká pé kí ni kò mọ́kù ìnaka mẹ́yìtún òkú ó jáde láyé wa iná òhun la gbogbo àwọn èèyàn àtàwọn tó ń bá ti àtàwọn tó ń takò ẹni kálukú ní ó padà jáde láyé ọlọ́sọ̀nù ayami oníwàmájà anna libasharin min kọ́blikal college ọlọ́ni kò séèyàn kan ta ni kó mọ bẹ lọ gbére nú àwọn èèyàn tá a dá síwájú rẹ muhammad sallallahu alaihi wa sallam ó ayami wàmá muhammadun illa rasulun kọ́dùkọ́lá tìmí kọ́blikal rasul muhammad jásí kankan o bí ó bá ń ṣòjíṣẹ́ àwọn ànábì kan náà ti wá tán ti kú ṣíwájú muhammad sallallahu alaihi wasallam àfà ìmáta ṣé tí muhammad bá kú àwòkútìlà abáti ẹ̀pá lójú ogun ìkàláptùmọ̀ àlà àkọ́bíkú ṣẹ́yìn mùsùlùmí ó lẹ́ṣẹ̀ sí mọ́ ni wọ́n máa yan kọ́lìbọ̀ àlà àkìbẹ́ yìí ẹni tó bá lóun ò ṣẹ̀ sí mọ́ torí pé muhammad ti kú abáti ẹ̀pá lójú ogun falamiyadurọ̀lá àṣẹyàn kò ní nira kan tí ó kó bọ́ lọ́wọ́ ara ẹ̀ ló ń ṣe ó wọ̀sàíjì láwù ṣakirin àwọn tán bá dúpẹ́ fún ọlọ́wọ́n bá tán tẹ̀láṣẹ ọlọ́wọ́n bá tán sin lọ́wọ́n bá ọlọ́wọ́n bá ní òun san àwọn yẹn lẹ́sìn dáadáa so alukur'an ni clear nípa ntá nítorí ẹ bẹ lórí ilẹ̀ ayé ntọ́lọ́n ló nítorí ẹ dá wa òun náà ní wá sin ọlọ́wọ́n bá wa ta'ala ṣùgbọ́n ẹni tó bá sin lọ́wọ́n yóò gbẹ̀sán ẹni tí ò sin lọ́wọ́n yóò jìyà gbogbo eléyìí tó clear ní alukur'an ni ènìyàn tó mọ stages yẹ ó mọ̀ pé ìgbà kan náà máa dárúkọ òun ìgbà kan òun ò mọ bẹ rárá ni in fact ìran mẹ́rin ni ò tiẹ̀ sí nígbà kan rárá ipe kìíní kan náà ń pè ní adam àsìkò kan ni ò sí kìíní kan ni wọ́n ń pè ní lágbájá ọmọ lágbájá àtòun àti bàbá tó bí kò sí kìíní kejì wọn nígbà yẹn ṣùgbọ́n ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala wa dá bàbá wa adam ó dá àwọn ọmọ rẹ̀ láti bi àtọ̀ rẹ̀ àti ti ìyàwó rẹ̀ ọlọ́wà ní ká máa bẹ̀ lọ bẹ́ẹ̀ àwa ń gbaṣẹ́ fúnra wa à ń gbapò fúnra wa àwọn kan wá àwọn kan lọ àwọn kan wá àwọn kan lọ bí ó ṣe máa lọ nìyẹn títí tí ọlọ́wọ́ bó fi sọ wípé kí ayé wá sí òpin ṣùgbọ́n tí kálukú wa tá àgbélé ayé wa ṣe òun ni tí ń kálukú ìjábọ̀ fún ọlọ́wọ́n ọba ẹni tó ṣe pé tó ń kàn gbélé ayé tí ẹ ṣe òun náà ni kó jẹ ó mu ó gbádùn ààrẹ ó kóbìnrin ó ń bẹ lábẹ́ ọkùnrin kan àbó tiẹ̀ ń ṣèranù pẹ̀lú ọkùnrin káàkiri ó mutí ó ń ṣe zìnà ó ń jalè ó ń ta tẹ́tẹ́ ó ń ṣe bọ ó ń ṣe gbogbo àwọn nǹkan ìtún tó ń gbélé ayé tí ẹ ṣe ni kò sí lọ́wọ́n ọba ìró yẹn bẹ́ẹ̀ náà ó pàdé ọlọ́wọ́n ọba subhanahu wa ta'ala yóò jẹ ìyá rẹ̀ yóò jẹ ní àjẹpé ọlọ́wọ́ bá ní wọ̀lẹ́dí iná káfọ́rú àwọn tó ṣe kẹfìrí àmàlùkùn kásara bí n bí kìrì àtìm yà sọ́bù ọzọmọ ánùmọ̀ àn iṣẹ́ dáadáa tó ṣe bí à ń pè náà ni tó ṣe pé ẹni tó ń gbẹ́ngbẹ́ tó bá ń wo à ń pè iná lórí ọ̀dàn tó ń wo jìnnàjìnnà yóò rò bómi ni nígbà tó bá ń travel bóyá nínú desert tó bá ń wọ ọkàn tó ń bẹ́ńgbẹ́ yóò wọ́n okun àárò mímu tó ń bá déwájú torí pé à ń pe iná tó ń rí wájú ìyẹn mirage tó ń rí omi ni ó mọ̀ pé hátà ìdájà ahùn tó bá débẹ̀ lámì ẹ̀jẹ̀ òṣè ìhàmì yóò rí pé kò ń ṣomi ọlọ́run ní àpèjúwe kẹfìrí tó ń ṣàwọn ṣẹ́ dáadáa ṣùgbọ́n ṣẹ́ dáadáa tó ń ṣe foundation tó ń ṣe ìmú ọlọ́wọ́n ọba lọ́kan kò sínú iṣẹ́ rẹ̀ ó máa ń ṣàánú àwọn ọmọ òrukàn ó ń ṣàánú aláìní ó ń ṣàánú obìnrin opó àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ṣùgbọ́n kò sí foundation ìmú ọlọ́run lọ́kan ò sínú ẹrú rẹ̀ ó ń pe nǹkan míì papọ̀ mọ́ ọlọ́run ọba kò mú ọlọ́run ọba lọ́kan ṣoṣo ó mú àwọn ànábì ọlọ́run ọba míì ó sọ wọ́n di gbákejì ọlọ́run ọba àbótí ẹ̀ ń pè wọ́n lọ́lọ́run ọba subhanahu wa ta'ala fọwọ́ ajẹ́dàlá ń yóò wá pàdé ọlọ́run ọba fọwọ́ fa ìsáàbà ọlọ́run wà fún ní ìṣirò ẹ̀lẹ́kùnrẹ́rẹ́ wọ́n la ò sẹ́rí ọ̀rọ̀ ìsá ọlọ́run ọba ọba tí yára san ní lẹ́sàn ni sọlọ́run ọba sọ̀kànà wọ̀ta ara ní súnmọ́ ìnákùn bá àdàdà líkàlà mẹ́yì tó ní lẹ́yìn náà tẹ́ bá lulẹ̀ ayé yìí ẹ̀ padà kú náà ni torí pé ọlọ́run ọba sọ̀kànà wọ̀ta ara ní tabaraka lẹ́bi ọlọ́wọ́ bá ní gbígbọ́ngbọ́n wọn ọlọ́wọ́ ọba orí wọn ọlọ́wọ́ ọba pọ̀ ọba tó ṣe wípé òun náà ló dọ́mẹ́ ènìyàn alẹ́dí kọ́lákọ̀lmọ́ta wàlhàyà lẹ́yà bolúwàkù ọlọ́run ní ọba tó ṣe pé kọ́lákọ̀lmọ́ta wàlhàyà ó dá ikú ó dẹ̀ tó dáṣẹ̀ lù ìgbà kan lẹ́ẹ̀sí ìgbà kan òun lẹ́ ń bẹ lẹ́yà bolúwàkù ayékom ahsanu láti lè fi dán yín wò ta ni ó dáa jù níṣẹ́ nù yín sọlọ́wọ́ bá ní alẹ́dí kọ́lákan mọ́tò ìlhàyà lèyàbùlùwọ̀kùn ayíkùn àṣàmù àmàlà láti lè fi dán yín wò ta níṣẹ́ rẹ̀ ó pọ̀ jù so n ta wá ṣe lórí ilẹ̀ ayé ní tó clear ni ọlọ́wọ́ bá sọ ọ́ ní tó clear ní àmọ́ iye àyẹ̀nú alukur'an láti lè wá ṣiṣẹ́ ni láti lè wá sin lọ́wọ́ ọba ni ṣùgbọ́n ká wá mú ìjọsìn ọlọ́wọ́n bá ká gba àjùsẹ́gbẹ́ kan ká máa lé ọ̀rọ̀ ayé káàkiri ẹlòmíì láti aago mẹ́rin ìdájí ló ti jí bọ́ta ó wá nǹkan tí ó jẹ lọ kò ní kírun títí tí ilé iṣu kò sí tó kọ́ pẹ̀lú pàǹsí láwọn ọba ayé yìí náà ni ayé yìí náà ni ọlọ́run bá dẹ̀ sọ fún ọ pé alahakumu takathuru mo fẹ́ pọ̀ lówó mo fẹ́ pọ̀ lọ́mọ ó ti mú yín gbàgbé ọlọ́run ó mú yín gbàgbé tẹ wá ṣe lórí rẹ̀ hatta zurtumul maqabir ọlọ́run ní tẹ́ ń bá káàkiri inú tá fi jù yín sínú sáré kalla sawfa ta'lamun ọlọ́run bá ní ẹ̀ ń padà bọ̀ wá mọ́ kalla law ta'lamuna ilmal yaqin latarawunna al-jahim ká ní pé ẹ máa mà dájú ni ẹ bá máa wo náà wájú yín báyìí ṣùgbọ́n torí pé kò sí màá mà dájú ẹlòmíín wo ó ń gbélé ayé rẹ̀ nígbà tó wọ́n mọ̀ gbé lọ gbére ẹlòmíín rò pọ́lọ́ ọba kan dáhùn lásán kó kàn máa bẹ lórí ilẹ̀ ní kò sí yàtọ̀ láàrin àwọn àtàwọn ẹranko lọ́lọ́ ọba sọ kó wà lákọ́ dọ̀rọ̀ ánà lè jẹ́ hàn náà mà kẹfì rẹ̀ bìnrin jìnnì wọ̀lì ìsìn náà kùlùmù láì wọ́láwọ́ ma àyínú lẹ́bṣòro náà bí i wọ́láwọ́ ma àdánù lẹ́sìmáàrún náà bí i ọ̀dáì kẹkẹlẹ̀ náà mú ọba ní jẹ́ ànámọ̀ta dání èèyàn àti àlùjọ̀nù la dá fún àwọn èèyàn wo àwọn àlùjọ̀nù àwọn tó ṣe pé làwọn kò lóògùn wọ́n ní ọkàn láàfin káwọn náà bí i wọn àfi gbọ́rọ̀ ọlọ́wọ́ bá yé làákàyè wọn kò gbọ́rọ̀ ọlọ́wọ́ bá yé kò sí tó kàn wọ́n ń pa ọ̀rọ̀ ọlọ́wọ́ bá ayé yìí náà ni ìtàn lé káàkiri nìyẹn wọ́n làwọn máa ayọ́nu wọ́n ní ojú ṣùgbọ́n aláìsòro nàbí ha wọ́n fi rí in tó jẹ́ òdodo wọ́n làwọn àdánù wọ́n ní etí láìsí máa rí nàbí ha wọ́n fi gbọ́n tó dá ìgbọ́kúgbọ́ ni ní ọdún wọn tán ṣe lọ yìí àwọn kan náà ń ṣọdún náà ni wọ́n dẹ̀ mú tí tó yẹ pé ìmí ni ó kẹ́sùn ni èyẹ kan wáyà wọn fọ́tò ó wá gbé wọn sórí facebook eléyìí mutí ó fẹnu kọ́ kíní igi kan èyí mutí kò mọ ohun tó ṣe kálukú kan súnlẹ̀ yamayama ọdún náà nìyí wọn sẹ́ni oní òwò kí ni nǹkan tó ṣe yí pé òun wá ṣe láyé ó ti wo pé tóun ò bá mutí tóun ò bá dun ara wọn báyìí kí wọ́n láǹfààní pé òun bẹ láyé ṣùgbọ́n tó bá jẹ́ ni tó ń ronú ni yóò mọ̀ pé ntọ́lọ́wọ́n bá dáhùn fún kọ́ nìyẹn ntọ́lọ́wọ́n bá dáhùn fún òun ni kóun wá sin lọ́wọ́n ọba dẹ́ni òun gbọ́dọ̀ òun gbọ́dọ̀ mú ìmúkúmu àwọn nǹkan tí ó àfẹ́tì làákàyè mu torí pé làákàyè ẹ̀ ní kò ló síbi tọ́lọ̀ fẹ́ kó lò sí ìgbà tó bá di pé aláǹgbádùn ara wa níbi pé làákàyè wa àmọ́ta ń ṣe mọ́ ìkànnì wọn náà mutí ó mú mú mú débi pé ó gbégbó ọtí síwájú ajá wa ń kíìsì ẹ̀ ní ajá tó wà lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ òun wa ń kíìsì ẹ̀ kò dẹ̀ mọ̀ pàjá ń kíìsì wọn torí pé ọtí tó mú yẹn ti gba làákàyè ó kàn sùn lẹ̀ lẹ́ni tí ó mọ̀ tó ṣe òun náà ló ń gbádùn ayé nù so irú èèyàn bẹ́ẹ̀ ọlọ́wọ́ bá nílẹ̀ nkúlú òun láì fọ́ àwọn nàbí ha wọ́n lọ́kàn tí wọ́n fi gbọ́ nǹkan yé ni wọ̀lá ọmọ ayọ́nù lè ṣòro nàbí ha wọ́n ní ojú wọn fi rí nǹkan wọ́n rí báwọn èèyàn ṣe ń kú àwọn èèyàn ń jáde láyé ní gbogbo òṣẹ́jú làwọn èèyàn ń jáde láyé gbogbo òṣẹ́jú òun lè èèyàn ń jáde láyé ni wọ́n rí bẹ́ẹ̀ ni wọ́n ń kà á ni wọ́n ń gbọ́ ṣùgbọ́n kò wúlò fún wọn bàtọ́nà bóró yìí ó ní wùlá ìkẹkẹlẹ àná àwọn ẹ̀yẹ́ ni kò sí yàtọ̀ láàrin àwọn àtẹran o ọlọ́ni bá àpọ́nlé ni pé mò ń fi wọ́n wé ẹran wọ́n sọnù ju àwọn ẹran lọ wùlá ìkọ̀mù gàfìlò àwọn yẹn tán ti fọ́nú fọ́ra ni ẹ̀ tán tán wá ṣe láyé so ẹni tó ṣe ipò ráyé wá lẹ́ni tó ń sin lọ́wọ́ ọba subhanahu wa ta'ala tí ó jáfara pẹ̀lú ìjọsìn ọlọ́wọ́ ọba àsìkò òrùn tó yóò lọ kírun yóò padà síbi nǹkan ayé tó ń ṣe kò ní mú nǹkan ní papọ̀ mọ́ ọlọ́wọ́ ọba yóò mú ọlọ́wọ́ ọba lọ́kàn ṣoṣo ẹni tó mọ tó wá ṣe láyé nìyẹn sọlọ́wọ́ ọba subhanahu wa ta'ala súnmọ́ ìnákùn bá àdàdàlíkà làmẹ́yìí tó ń súnmọ́ ìnákùn yọ̀wọ̀ kìyàmẹ́tì tó bá a ọlọ́ni lẹ́yìn náà tó bá tún wá dijọ́ ń gbé ní alkiyama wa gbé yìí dìde ká ní pé kálukú kú ó dẹ̀ parí síbẹ̀ ẹ kò sí nǹkan tó burú ó ti tán náà nù ṣùgbọ́n kálukú padà ṣe ìṣirò ṣẹ rẹ̀ ọlọ́ọ̀bá ní záàmà lẹ́dínà káfọ̀rọ̀ aláìbọ̀ásù kúlbàlà ọ̀rọ̀bì látúbàásùnà súnmà látúnàbọ̀wùnà bí máa àmìlítún wọ́n dáríkà lọ́lá ìyẹ̀sẹ̀ ọlọ́ọ̀ni àwọn kẹfìrí wọ́n ń sọ wípé kò sí tó ń jẹ́ gbéǹde ọlọ́ni sọ fún pé fi ọlọ́wọ́ bá mi búra wọ́n gbé gbogbo yín dìde lẹ́yìn náà wọ́n á fi ń kálukú ní ìròyìn tó ṣe nílé ayé yẹ tó yẹ ìrò ó púpọ̀ fọlọ́ ṣọba tóun ni ò wá ní rọrùn fún láti gbé yín padà wọ́n then common sense ń sọ wípé ọjọ́ gbèǹde gbọ́dọ̀ máa bẹ torí pé ẹni tó ṣàbòsí fún yàn láyé ń bíbà yìí ó mú ẹ̀tọ́ ẹlẹ́tọ̀ọ́ ó jẹ mọ́ títí ẹ̀ ó gbalé onílé ó gba property on property àbóǹgá fúnra ẹ̀ ní ó ṣèjọba lórí àwọn èèyàn ó jẹ́ ẹ̀tọ́ wọn mọ́lẹ̀ kò fún wọn tó yẹ kó fún wọn ó padà wá kú wọ́n gbé sínú ilẹ̀ ni wọ́n sin ó dẹ̀ parí síbẹ̀ yẹn where is the justice justice tó ń bẹnu dictionary wada kí la ń pin justice ọlọ́ọ̀bá subhanahu wa ta'ala aleyhisalaabi hakamil hakimin ọlọ́wọ́ ọba lọ́ba tó fi mẹjọ dájú torí náà ọlọ́wọ́ yóò gbé wa dìde gbogbo ẹni tó ṣàbòsí fún àwọn èèyàn láyé ń bí yóò gbẹ̀sán rẹ̀ tó bá lè jọ gbẹ̀ndẹ̀ torí pé kí ni gbogbo àlà ń pariwo justice justice ọba tó dá wa òun ni ọba tó fi ṣe justice jù gbogbo ẹni tó ṣàbòsí fún àwọn èèyàn tí ó jìyà rẹ̀ láyé bí kó tó lọ yóò pàdé ọlọ́run ọba subhana wa ta'ala láfúgbọ́dọ̀ ọmọ ta wa ń ṣe láyé má ṣe àbòsí fún ọmọlàkejì rẹ má jẹ ẹ̀tọ́ ọmọlàkejì rẹ mọ́lẹ̀ bákan náà ní tó jẹ́ ẹ̀tọ́ ọlọ́run ọba subhana wa ta'ala kí n kálukú ó fún ọlọ́run ọba ní ẹ̀tọ́ rẹ̀ so eléyìí òlọ́lọ́wọ́ bá fi rán wa létí ìpìlẹ̀ wa ká mọ́ ṣe kọ́ńkọ́ tíyán ká mọ́ jọra wa lójú ká mọ́ gbéra wa ga omi lásán lásán ni wá yẹ̀pẹ̀ lásán lásán ni wá mọ́jọra ẹ lójú yẹpẹ́ra rẹ̀ níwájú ọlọ́wọ́n ọba subhanahu wa ta'ala má fojú kéré àwọn ọmọlàkejì rẹ gẹ́gẹ́ bí nǹkan tí anábọ̀ muhammad sallallahu alaihi wa sallam tó sọ ìpè ọlọ́run ọba sọ fún pé rí ànábì rẹ̀rẹ̀ ńlẹ̀ sọ fún àwọn èèyàn náà kan ara wọn ńlẹ̀ hatta la yafkhara ahadun ala ahadin kí ẹ̀ka má ṣe fáàrí lórí ẹnìkan wala yabghiya ahadun ala ahadin kí ẹ̀ka má kọjá àlà lórí ẹnìkejì abẹ́lẹ́ bá subhanahu wa ta'ala èyí tí a kà fúnra wa iná kọlọ́mà kójókó wúlò fún ẹnì wa àtẹ̀lẹ́ sọ ní àti àwọn táǹgbọ́ wa kọlọ́wọ́ subhanahu wa ta'ala kí ó ṣàánú ẹnì kọ̀ọ̀kan wa ó ṣe wá ní mùsùlùmí gidi àwọn kùdìẹ̀kùdìẹ̀ ẹnì kọ̀ọ̀kan wa kọlọ́wọ́ subhanahu wa ta'ala kí ó ṣàmójúkú ẹ̀ fún wa وصلى الله على نبينا محمد وآله وصحبه أجمعين سبحانك لا أم بحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك نعم عليكم السلام nam tí bá gbọ́ ìbéèrè yẹn dáadáa èèyàn kan jẹ́jẹ́ pé wọ́n á ṣe nǹkan ó padà wá jáde láyé ṣé àwọn tí wọ́n jẹ́ èèyàn rẹ̀ lè bá a ṣe bẹ́ẹ̀ ni wọ́n lè bá ṣe ṣọ́rọ̀ yẹn ni fún wọn kán ṣe kò ṣe ọ̀ràn yẹn torí pé àwọn ọkọ ni wọ́n jẹ́jẹ́ yẹn ṣùgbọ́n lára dáadáa tí ẹ lè ṣe fún òkú yẹn bóyá bàbá yẹn ni àbí ìyá yẹn òun náà ni pé kéèyàn bá ṣe ìjẹ́jẹ́ tó bá jẹ kéèyàn bá mú ṣe sọ eléyìí nǹkan tí ó dáa ni arákùnrin kan lọ bá nàbì sọlá asálàmù ó ní ìyá àwọn ó jẹ́jẹ́ pé wọ́n agbáwẹ̀ oṣù kan ìyá àwọn ti wá jáde láyé ṣóun lè bá ṣe anamsọ́lá asálámù wa ń bè lọ rẹ̀ wípé ara àìtà laukana ala ummika dainun fọkọ̀dẹ́ìtàwó anha tó bá gbé ìyá rẹ̀ ó bá jẹ gbèsè tó wá bá san gbèsè yẹ ṣé ìyẹn ní yóò jẹ́ nǹkan tí yóò tó fún ẹni yẹn arákùnrin ẹni bẹ́ẹ̀ ni àdínsọ́lá sàlámì fàdéhùn láì àhàkùnrin kọ̀dọ̀ tó bá ṣe pé ìyẹn ni gbèsè tí yàn jẹ lọ́rùn ọba òun ló lẹ́tọ̀ọ́ sí ká san jù so téèyàn bá san gbèsè on behalf of eh, èèyàn yàn bóyá bàbá àbí ìyá àbọ̀mọ ìyá yẹn tó jẹ gbèsè yẹn wá bá a san lẹ́yìn ikú rẹ̀ eléyìí nǹkan tí yóò mọ bẹ́ẹ̀ nìyẹn ni kò jẹ́ bí ẹ ṣe jẹ́ wọn lọ́wọ́ àyè subhanaka lahumma bihamdika ashhadu an la ilaha illa anta astaghfiruka